باب الجمعة الحديث الثاني عشر وأربعمائة عن عبد الله بن عمر وأبي هريرة رضي الله عنهم أنهما سمعا رسول الله صلى الله عليه وآله وسلم يقول على أعواد منبره لينتهين أقوام عن ودع عن ودعهم الجمعات أو ليختمن الله على قلوبهم أو ليكونن من الغافلين رواه مسلم وعن سلمة بن الأقوع رضي الله عنه قال رسول الله صلى الله عليه وآله وسلم يوم الجمعة ثم ننصرف وليس للحيطان ظل يستظل به متفق عليه واللفظ للبخاري وفي لفظ لمسلم كنا نجمع معه إذا زالت الشمس ثم نرجع نتتبع الفيل وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال ما كنا نقيل ولا نتغذى إلا بعد الجمعة متفق عليه واللفظ لمسلم وفي رواية في عهد رسول الله صلى الله عليه وآله وسلم الحمد لله لأي بتاخون سورة السيالة إخوة يقول لكم أجوكا حديث إليت ولا تبع النبي صلى الله عليه وسلم ó ní í ṣe pẹ̀lú sọ̀látù musafir sọ̀látù arìnrìn àjò ọ̀sọ̀látù marid àti sọ̀látù aláàárẹ̀ wọn á bọ́ sínú báàbù tuntun báàbù yìí òun náà ní báàbù jùmọ̀à sọ̀látù jùmọ̀à ọ̀rọ̀ nípa rẹ̀ náà ní afáfẹ́ bẹ̀rẹ̀ àlùjùmọ̀à pẹ̀lú bọ́mùlùjìm. والميم جمعة إليه من أفصح اللغات only day إليه تقليات مدي الأربعة هذا يوم الجمعة بكنا وتمان باتكون ويوم الجمعة يوم الجمعة ìyẹn ni pé mímì yẹn ó lè gba gọ́mà lọ́sí pé gbogbo ìgbà jíìmù tiẹ̀ gọ́mà ni ó gbà ìmọ̀ẹ́nìdè mímì yẹn èdè oríṣi mẹ́ta ló wà ń bẹ̀ mímì yẹn náà lè gba gọ́mà èdè jùmùwàá èdè kejì ọ̀nà ni kékeré míì ó gba sùkúrù náà ní pé kí míìm gbogbo àfẹ́tà jùmọ̀ọ́ èyí tó wá wà tó dájú nínú àwọn èdè yìí tó dá láhàjù òun náà ní jùmọ̀ọ́ bọ́mà kí míìmù náà gba bọ́mà eléyìí túmọ̀ sí pé ọjọ́ jùmọ̀ọ́ àbọ̀jọ́ jùmọ̀ọ́ àbọ̀jọ́ jùmáà láti máa wí náà nu yorùbá torí kékeré ṣe yorùbá ló bì èdè lárúbáwá ló bì ṣùgbọ́n ní yorùbá àwa ti méde kẹrin àdáálẹ̀ alọ́jọ́ jí ẹ̀sìn lárúbáwá sọ pé jí jú náà ní gbogbo èdè mẹ́tẹ̀ẹ̀ta jú ṣùgbọ́n júmú àbí júm àbí júmá àwa lọ a ní ọjọ́ jimá tó eléyìí wọn bẹ nínú àwọn kọtọ yìí ké tá a máa ń pè káwọn máa ń pè dáadáa àwọn yóò máa béèrè pé owó tó lọ́jọ́ júmùá bẹ́ẹ̀ ni ọjọ́ táwọn lọ sí mẹ́sìlì yẹn ni táwọn lọ sí sọ̀lá àti lákòókò bóhùr táwọn kí sọ̀lá tó júmùá owó tó ní júmùá èdè jimá júmùá tẹ̀lé ìjàbẹ̀sọ̀ jẹ́ náà kó ló kọ́ tí yorùbá ń pè é tiwọn lédè wọn. tòde lárúbá sì lélẹ̀ ẹ̀ wá ní bá pínpín pínpín ọjọ́ jimá jimá bá ọjọ́ jùmùá àbọ̀jọ́ jùmùá àbọ̀jọ́ jùmáá. ó wá nínú hadith láti ọ̀dọ̀ Abu Hurayra radiyallahu anhu wa nabi sallallahu alaihi wasallam wa ni khayru yawmin tala'at fihi ash-shams yawm al-jumu'ah. فيه خلق آدم وفيه دخل الجنة فيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة هذا تقول الله إن وجدتم يونين وانا لجا جمعة هذا تقول الله إن وجدتم يونين وانا لجا جمعة إذا جاء طلعن دابا بان لا النبي آدم ẹgbẹ́ akóore olówó àánú pé wọ́n dáadáa mà pé wọ́n dáadáa mà lọ́jọ́dún mà ó tó aṣọjọ́ yẹn olóore a ọjọ́ olóore ńlá ni because ádámà ló síwájú nìwọ́n náà fi wá bíbẹ̀rẹ̀ láyé oore ni àbí èso oore oore ni wàláhì tó tó bá wò pé àlọ́ kan jẹ́ tó tó wà bẹ́ẹ̀ máa rántí ijọ́ tí téèyàn ọba láǹfààní irú eléyìí torí ẹ̀ dáadáa bákan náà orí tó tún wà ń bẹ òun náà ní pé ọlọ́run mọ àwọ̀ ọ̀mà ìgbà tó lọ́n fẹ́ dá bàbá ńlá wa níbi Ádámù alayhi salam ẹ̀mí kọ́ àwọn màláíkà wọ́n ti wa lọ́wọ́ kẹ́ni táà máa yọ òbílẹ̀ jẹ́ táà gba gbogbo nǹkan jẹ́ da gbogbo nǹkan máa dàrú náà lóòótọ́ bàjẹ́ náà ọlọ́run bá ní ẹni àlẹ́mú àdàdà èmi máa ń tẹ́mọ̀ nítorí pé nínú wa náà látún ti rí àmbíyá nínú wa láti rí asòdìkú nínú wa láti rí asòhádà nínú wa láti rí asòlìkú gbogbo àwọn ẹni rẹ ní rẹ ẹbí náà àwọn èèyàn náà ti jáde tó tẹ bá wà kọ̀ndẹ́mù gbogbo wọn àwọn eléyìí ń kọ́ tó oore ni. So, bákan náà ní ọjọ́ júmọ̀à ìlànà bí ádámà wà lìjánà ń dá lọ́jọ́ ọjọ́ júmọ̀à náà ló tún wà lìjánà oore ni alẹ́ pé àwa náà gan alára látàrí pé bàbá ńlá wà lìjánà sọ́mà sọ pé wọn náà wà rí tọ́lọ́ ń tún ròyìn fún wa ó mú gbogbo wa náà mọ́ sojú kòkòrò àti sekinu àti padà síbẹ̀ kọ́lọ́ mọ́ sí ilé ìwọ̀ wa. ní ọjọ́ júmọ́ àyín náà lọ́lọ́ tún lè jáde kó lálẹ́jẹ́nà yẹtí pé lọ́jáde fa lọ́lọ́ ń lè jáde subhanallah tọ́ wọ́n lè jáde kó lálẹ́jẹ́nà ọjọ́ ńlá náà ni ọjọ́ tí àsọ̀kalẹ̀ sókè pẹ̀ náà ọjọ́ júmọ́ àyín. ولا تقوم الساعة إلا في يوم الجمعة بين القيامة نجا في لجا جمعة السير ابن القيم رحمه الله على يد قدر نقول لا òfin àwọn nǹkan tó rọ̀ mọ́jọ jùmọ̀ kí bá a ṣe wí nínú Zadal Ma'ad. Ìrú ẹ̀ ló ti wá nù hadith pé ní gbogbo ọjọ́ jùmọ̀ ẹ̀rú máa gba gbogbo àwọn nǹkan abẹ̀mí tọ́lọ̀ ń dá wọn máa sá sókè sódò kọ́mọ lọ jóni kọ́mọ lọ jóni kọ́mọ lọ jóni àfihàn àbàlìjànú nìkan kékeré ẹ kàn máa tètè pé mímí kò ní mì ní ń bọ̀ lókè gan ilé ọgbà á ọmọ èèyàn àgbélé pọ̀ àgbélé pọ̀ ṣùgbọ́n gbogbo àwọn kan yókù náà máa ti kọjú ọdún mọ́ adé wàhálà bẹ̀rẹ̀ kọ́mọ lọ jóni ògbé ìyá mọ́ ọdún. àmọ́ pé ọjọ ọdún mọ àyíká yẹn ọjọ́ ńlá ni àti pé ọjọ́ ọdún lọ jẹ fún mùsùlùmí ọjọ́ ọdún ẹ̀kan lọ́sẹ̀ fún mùsùlùmí ọdún mọ àyíká yẹn ó ní àwọn àdájọ́ ó ní àwọn àlànà ó láwọn òfin lóríṣiríṣi eléyìí tó fi ṣẹ̀rí àtàlàyé nínú tí afẹ́ká mójútó ní ọjọ́ júmọ̀ yìí òun náà ni sọ̀dáàtún júmọ̀ sọ̀dáàtún júmọ̀ ó ń bẹ nínú tó ṣe pàtàkì jù tá a fẹ́ kíká mójútó ní ọjọ́ júmọ̀ lọ́pọ̀lọpọ̀ nínú àwọn tíra tó sì ní ṣe pẹ̀lú àlàyé òfin ìṣẹ̀lẹ̀ à àwọn tíra tó ń ṣe àlàyé pa nípa àwọn òfin ìṣẹ̀lẹ̀ à lọ́pọ̀lọpọ̀ àwọn kan tí wọn máa tọ́ka sí tí wọn máa sọ pé babul jumu'ah ó náà ní tó ní ṣe pẹ̀lú salatul jumu'ah ní tó ní ṣe pẹ̀lú salatul jumu'ah. ìgbà wá wá láti ọ̀dọ̀ Abdullah ibn Umar radiyallahu anhuma àti Abu Hurairah radiyallahu anhu. afáwọn adá pé ó ní radiyallahu anhum. ọlọ́run yọnu sí gbogbo wọn. wàrà èèyàn méjì péré ló gba àdéhìí wa ìdíjọ́ ń sọ pé radiyallahu anhum tá a mọ̀ kọ́ bẹ̀rẹ̀ látòrí èèyàn mẹ́ta Abdullah sàábẹ́ni Umar bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni Abu Hurairah sàhábì sàhábà ti di mẹ́ta torí rẹ̀ wọ́n sọ pé gbogbo sàbí tí bàbá rẹ̀ bá jẹ́ mùsùlùmí tóun àtẹnìkan tó máa dìjọ gba ọrọ wá àbí tá a máa ń ohun àtẹnìkan fún àbíjọ déèyàn méjì tá a bá ti dà pọ̀ sàbí pẹ̀lú bàbá tiẹ̀ àyẹ̀fẹ́ ọhụrụ anhum láàmáwò ẹ̀sẹ̀ nítorí pé àwọn nù bàbá tó bí náà àwọn méjèèjì mùsùlùmí ni sàábì lẹ́yìn eléyẹn sáàdì ti bá wá nínú ilmu al-mustalah látọ̀dọ̀ sàábì kan tí sàábì míì bíi tiẹ̀ tóun náà ti gbàrú àdìsí yẹn wá eléyìí tó túmọ̀ sí pé àkókò gbàdánù bisalòlá ń sọ̀rọ̀ yẹn méjèèjì wọn láǹfààní àti gbọ́ náà tún lè gbọ́ pẹ̀lú wọn o ṣùgbọ́n tó ṣe é pé èyí táwọn arí ní ìsìn òní pé Ibn Umar àti Abu Hurairah wọ́n ti jọ ń bẹ́ ń kalẹ̀ nígbà táwọn tó ń sọ̀rọ̀ ajẹ́ pé hadith méjì ni ṣùgbọ́n amúalẹ́yọ̀kan nítorí pé tí wọ́n gbọ́ hadith èmi náà tí wọ́n bọ́ gbọ́ hadith ṣùgbọ́n màá tó ti sí méjèèjì kó sínú àwọn sọ pé rìwáyà nìkan nínú ẹ̀yìn méjèèjì sitere nìkejì ọjọ́ ṣááhì bẹ́ẹ̀ ni rìwáyà nìkejì n'akụkọ àkọ́kọ́ òun náà jọ ṣááhì òun náà ni rìwáyà hadith tí sàábì kan tọ́ pẹ̀lú sàábì mi ìṣòro fún nínú gbígbà wa. à ń pè ní ṣáàhì ẹyọ kan nù tó bá tó wá pọ̀ à ń pè ní ṣàwáàhì. ولهذا الحديث شاهد من حديث فلان حديث يو أني حديث مي tí sàábẹ́ mi náà tún gbà wá tí sàábẹ́ mi náà tún gbà wá tó tó bá jẹ́ pọ̀ pọ̀ asopọ̀ wọlé hadal شواهد ولهذا الحديث شواهد حديث إني أو حديث مي أنا تعبي كوكو مينا تسكني wọ́n gbà wá ṣùgbọ́n ló àdìsí báyìí tó bá ṣe ké rìwáyà Ibn Umar náà síbẹ̀síbẹ̀ ṣááyid náà ni ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ yìí pé rìwáyà ọ̀kọ̀ọ̀kan ni wọ́n dá dúró ni rìwáyà ọ̀kọ̀ọ̀kan ó dá dúró ni àwa rí ọ̀kan nínú wa nínú Bukhari àríkèjì nínú Muslim àwa rí méjèèjì nínú Bukhari a sì rí méjèèjì náà nínú Muslim tó eléyìí kan ni wọ́n máa ń sọ pé muttafaqun alayhi ṣé Bukhari àti Muslim gbà wá kàlà wọn kì í sọ pé muttafaqun alayhi ṣé Bukhari àti Muslim gbà wá kàlà àdéhìí tó máa ń sọ pé muttafaqun alayhi anyakọ̀dọ̀ sàbí kan náà lọ gbà wá kẹ́mi Ibn Umar ari lọ́dọ̀ Bukhari gbọ̀nà Ibn Umar atunri lọ́dọ̀ Muslim gbọ̀nà Ibn Umar àwọn àtọkùn muttafaqun alayhi Bukhari àti Muslim ló gbà wá ṣùgbọ́n a rí lọ́dọ̀ Bukhari gbọ́nà Ibn Umar àwọn arí nínú Muslim gbọ́nà Abu Huraira àdìsọ́kè muttafaqun alayhi o kọ́ńtẹ́ǹtì wọn kan náà ní kọ́dà kò sálè fún arábì kan kò sì sádìkù wọn ò tì kan síwájú fún ọkọ̀ gbólóhùn kẹtẹ́yìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ á sọ pé kí ni lahu shahidun min riwayati Abi Huraira inda Muslim. ọ̀làdìdì ń jẹ́rìí fún gbọ́dọ̀ wọ́n ti fi Abu Hurairah lọ́dọ̀ alimami Muslim wọn kì í sọ pé eléyẹn muttafaqun alayh eléyẹn ìgbà tó wá kí sàbí méjì mẹ́ta mẹ́rin ni wọ́n ti jọ gba àdéhìí kan wá ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé yéé ṣe sàbí ni ẹlòmíì nínú àwọn sàbí pẹ̀lú rẹ̀ gba àdéhìí wá ọ̀kan nínú àwọn tàbíì nílẹ̀ lòmíì nínú àwọn tàbíìn ni wọ́n ti jọ pàdé lọdọ olùkọ́ wọ́n jọ gbọ́ àdìsí yín yìí. so ẹnìkan ọgbẹgbà wá wá òun jẹ tàbíìn ẹlòmíì tó tún jẹ tàbíìn òun gba àdìsí yẹn kan náà wá wọ́n jọ pàdé lọdọ olùkọ́ wọn olùkọ́ wọn kan olùkọ́ wọn sọ àdìsí àwọn méjèèjì jọ pa yẹn àrí a pè ní táàbì tí àdìsí bá wà tó ṣe é pé táàbì rí inájọ pàdé àbẹ́ni tí ò tó táàbì rí inájọ pàdé nínú rìwáyà rẹ̀ kò bá ti táàbì kò bá kéré sí táàbì kò bá ti táàbì táàbì táàbì táàbì rí tí wọ́n jọ pàdé lọ́dọ̀ olùkọ́ tó kọ́ àwọn méjèèjì láti fi a sọ pé àdìsí yẹn ní táàbì àníṣọpọ̀ ní jáàhìd ilé ìjọba. àdìsí àti Abi Hurayra ọlọ́run bá kó ẹnu sí wọn. annahuma sami'a Rasulullah sallallahu alayhi wa alihi wa sallam yaqul. wọ́n ní àwọn méjèèjì wọ́n gbọ́ sanabi sallallahu alayhi wa sallam ti sọ yìí pé. على أعواد منبره nígbà tó dúró lára àwọn agi tí wọ́n gbé lara rò lára mímbàrú lara ń igi lára àwọn igi tí wọ́n náà rò lára mímbàrí rẹ̀ ó ní layantahiyanna aqwamun an wad'ihimul jumu'at àwọn ẹni tí wọ́n máa pa sọ̀láàtù wọ́n pa ìpasọ̀ látùl jumu'ati wọ́n pa ìpasọ̀ látùl jumu'ati ẹ sì mọ̀ pé tí wọ́n bá ti pàtì nǹkan wọ́n mọ̀ wá. nínú káwọn ẹni tí ń pasọ̀ látùl jumu'ati wọ́n pa títí bẹ́ẹ̀tì ẹ̀ǹkẹ́ nọ́fíù nọ́fíù ìṣègbà tùn lábẹ́ òkú wọ́n ń pàtì wọ́n wá pa pípa títì kí ló túmọ̀ sí wọn wọn a máa wá ẹnìkan sọ no no nínú òfin ṣẹ̀ríà equals to yes so àwọn ẹni tí nínú máàtì náà minus pẹ̀lú minus ó di so òfin ṣẹ̀ríà lélẹ́yìí tá à ń sọ ẹ̀yin lẹ́ẹ̀ máàtì o so àwọn ẹni tí máa pa jùmọ̀ àti nínú kí wọ́n pa pípa tí wọ́n ń pajú máa tètè. aw la yaqtimanna Allahu ala qulubihim àbí kí ọlọ́run ọba kó fi èdìdí dí àwọn ọkàn wọn kó kún pa kó kún dáin. thumma la yakunanna minal ghafilin wọ́n wá di ọ̀kan nínú àwọn afọ́nufọ́ra nǹkan mélòó ni ó ṣe wọn sọ méjì nǹkan mélòó làwọn ti ṣe tọ wọn náà lè múra sí kọ ọmọ màá lọ dùn mọ rọwọ ọhún mùsùlùmí mùsùlùmí màá lọ wa ọ mùsùlùmí tá a mọ yẹn rahimahullah mímbàrà anabi sallallahu alaihi wasallam wọn ní lára àwọn agi rẹ̀ àwọn agi tí wọn náà rú sára rẹ̀ ó túmọ̀ sí pé anabi ní mímbàrù méjì mẹ́ta ṣáájú lákọ̀ọ́kọ́ a sọ pé lórí kùkùté igi dẹ̀bínú ló ti máa ń ṣe kótóbà a sọ pé ìgbà táwọn ti sallallahu alaihi wasallam tó pa igi kùkùté yìí ti tọ́kọ̀ láti máa ṣe kótóbà lórí ẹ̀mọ́ kí ló ṣẹlẹ̀ igi bẹ̀rẹ̀ sí ní ké ó ń sunkún kọ̀dákẹ́ àgbàdo anabi tó súnmọ́ lánàá bíi dìímú gbaná dake tó dákẹ́ gbígbà téèyàn rẹ ma gbaná ló tó dákẹ́ subhanallah ọjà àmì kan nínú àmì dídá nàbí ànábì Muhammad sallallahu alaihi wasallam ọdájú lórí ìtì ẹ̀ka kan ò ní sunkún kékeré èyí kan máa sunkún àyè kan ka sunkún ma kankan máa sunkún bẹ́ẹ̀ kíláàsì ń sunkún àlìjánu ní ń dún alijanu ṣé o gbóná fẹ́ tán agbára kan wò lónìí òun àti rọ́kọ̀ rẹ̀ ti ti jọ dì tó ti kó mẹ́kọ̀ọ́ ké ni o kò ké dáadáa tó máa ti wá rí ọkọ̀ dákẹ́ ẹ̀ka àdánù lẹ́yìn. ẹlẹ́ẹ̀kejì wọ́n tún ṣe mímbà nàbí tó ṣe pé àmà ni wọ́n fi má àmà ni wọ́n fi má eléyìí mímbà rẹ̀ ní arákùnrin kan. orúkọ rẹ̀ ń jẹ́ Maimun ó ń ṣiṣẹ́ agbẹ́gi òun lọ́ba ànábi sallallahu alaihi wasallam lọ́ba àti mímbàrì eléyìí ẹ̀kọ́ ńlá wà ń bẹ̀ jẹ̀mọ́ lónìí àwọn àwọn mọ̀ṣáàkìlì wọ́n máa gbé dìde láwọn oríṣiríṣi àwọn eh, àwọn fìtínà bí a ṣe àlejò mímbà pẹ̀lú blọọ̀kì àbí pákúlá fi ṣe àbí àwọn kan a'udhu billah wọ́n ṣe mímbà tiwọn pẹ̀lú blọọ̀kì a'udhu billah wọ́n ṣe pé kìí ẹnìkan tiẹ̀ sí pé kí n wo mọ́sídìí kan ẹ̀dọ̀ sí mímbà rẹ̀ tó sì bá súnà mu ẹ ṣe ṣèbí kí wọ́n kàdúró kí wọ́n bá yẹ sọ̀rọ̀ ni kò ní rárá pé torí táwọn wo ń táwọn ni pé blọọkì náà ti ṣe kíní kan ìwọ wọn ti ṣe dáná tó jíjẹ tó jẹ kó ní mímbà kátó fà máa ṣe ọ̀nà kanu yóò máa di àwọ̀ ẹ̀ bá fi blọọkì ṣe máa fi mùsùlùmí jíjẹ tuntun wá jẹ kó tún ní mímbà kẹta fi kí ṣe ẹwọn ká tó dúpẹ́ fọlọ ẹbá fi kí ṣe fi hàn yín lẹ́nu wọn á ní ọdà irú èyíṣẹ máa ń gbé kalẹ̀ yẹn kọ tí wọn kan pákó tí wọn sáyìn tẹlẹ gbọ́wọ́lé tẹlẹ gbéwèlé tuntun àdúgbò ọmọ sọ̀rọ̀ ńbẹ nígbà tí ń sì líbà lẹkítọ ṣé mímbà rẹ lè gbẹgbẹ mímbà rò pákó lásán lélẹyìn rò pé yára náà mímbà rò fẹmi mímbà rò wọ́n sọ pé mímbà yẹn kó oògùn ọ̀gá àbí òye ọ̀gá òun ráwọn èèyàn bá sọ̀rọ̀ tòtò wọn á yẹ pé pákó yẹn náà tẹ́ ẹ sí ẹ ti kọ́kọ́ ṣe fi stẹ́pù sí tọ́ ẹ pé yóò gùn yóò fi ga kò sí wàhálà mi àmọ́ kọ́ wá wà bí irú ìdáhùn ẹ ti sí ṣọ́ọ̀ṣì wọn àwòrán òbíjà mo rò pé yé wa àbí irú ìdáhùn ẹ ti sí yunifásitì wọn kì í ṣe ní mímbà rò irọ́ lásán nílé yẹn o just place pákó lásán síwájú rẹ títí ba rẹ láti ṣe mímbà rẹ lẹ mímbà rẹ tó eléyìí jẹ gbèsè jẹ kéde fún wa ní kó kó fún àyè ibi tí wọ́n ti dúró kó wọ́n ti kọ́ yàtọ̀ síbi táwọn èèyàn wà kéde túmọ̀ rẹ ní mímbà mímbà ni pé àwọn èèyàn pọ̀ báwo ni kálukú ti láǹfààní àti rẹ ti ń bá wọn sọ̀rọ̀ báwo lọ̀rọ̀ ẹni tí ti ń bá wọn sọ̀rọ̀ ti rìn lọ́dọ̀ kálukú àwọn hikima tó wà nù mímbà rẹ. ẹ̀yin ó sì rí láwọn institution wọ́n kí wọ́n máa tí wọ́n ń ṣe tí wọ́n bá báyàn sọ̀rọ̀ wọ́n sì àyètọ́ ga ga so that gbogbo student yóò láǹfààní àti máa rí onídẹ́gbẹ́ nìkan máa nàgà tó yàrá hikima tó wà nù mímbàrò àwọn èèyàn pọ̀ màtí báyìí kẹ́ni tí ń báyàn sọ̀rọ̀ ó dúró lẹ́lẹ̀ ni kò súnmọ́ kí gbogbo wọn gbọ́rọ̀ gbogbo wọn lè gbogbo wọn lè má lè torí bẹ́ẹ̀ ni tí ń bá yàn sọ̀rọ̀ bá ṣe dúró níbi tó ga bẹ́ẹ̀ lóhùn rẹ̀ ó rìn jìnnà tó ẹ tara sí ìpèpè fún sọlá kẹfì ṣàpèjúwe láyé john manaro tí wọ́n ń ṣe sára mẹ́sàgèjì kìí ṣe pé wọ́n ń ṣe fọ́sọ̀ ọ̀sọ́ kìnnì wọ́n ń ṣe kọ́ra àwọn ikọ̀ gbogbo orí ìdáhà ńkọ́ tá a kàn máa náwó yẹn wọ́n kàn wá ìkàtọ́ ga ni tòyọ́ lọ gùnkè gbọ́dọ̀ bá gùnkè ló pè sọlá torí pé bọ́ bá ṣe gòkè síbẹ̀ lóhùn rẹ̀ ó sì rìn jìnnà sí. tó nítorí ìdí eléyìí báyìí níta gbà lérò pẹ̀lú mímbà ẹ̀kẹ́ sí pé pákó ọ̀dà ó ní mímbà rẹ̀ eléyìí báyìí eléyìí náà ti pákó so yìí báyìí ọdún kejì àbọ̀dún kẹjọ lẹ́yìn hijra anabi sallallahu alaihi wasallam ìlàkàkùnrin tó ń jẹ́ Maimun yẹn lọ́gbẹ́ fanabi Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó sì tún gbẹ òfin kankan séyìí tó yẹ kópa mà se òun náà step mẹ́ta náà step mẹ́ta náà ṣé ọjọ́ step mẹ́ta nítorí pé àwọn èèyàn nígbà yẹn nípò ọ̀hún ò ju sẹ́ni tó bá dúró lórí step mẹ́ta kọ́rọ̀ rẹ̀ ọdọ́dọ̀ gbogbo wọn lọ ni ló fi mọ lórí mẹ́ta àbí kò yẹ kí mímbàrò ju kó ju step mẹ́ta lọ ṣé nítorí pé báwọn èèyàn ti ṣe pọ̀ tó ń gbà náà. níta ń bùkátà láti jẹ́ kọ́rọ̀ wa kó dóye tí gbọ́ kálukú wọn kò ju step mẹ́ta lọ. àbí nítorí pé súnà dandan òun náà ní kí mímbà kọ́ jẹ́ step mẹ́ta. kọ̀dájú bẹ́ẹ̀ nítorí yẹn ti pọ̀ nígbà yẹn kọ́rọ̀ olè wọn àbùkátà ju step lọ. báwọn yẹn ti pọ̀ nígbà yẹn kọ́rọ̀ lè bá àti ọ̀dọ̀ kálukú àbùkátà ju step mẹ́ta lọ. bìdẹ́lì gbàdá náà fi kọ́kọ́ sí mímbà lórí kùkùté gidẹ̀bí nù step mélòó wọn kù kí sí step kankan. yọ̀ọ̀kan tilẹ̀ ẹlẹ̀ bọ́ sórí ẹ̀ náà tẹ̀lé ìjẹba wọn. sèyí tí ọ̀ọ́lọ́rí ní mẹ́sàlásì kan ike wọ́n ṣe mímbà tó jẹ́ step méjì tó níbí dà tó jẹ́ step mẹ́rin tó níbí dà ọ̀sẹ̀sẹ̀ mẹ́wàá òun níbi dáa ọ̀rọ̀ kó yé wa torí pé àwọn nǹkan míì kò tó pe ẹni tó bá ṣe ní bídà lẹ́ni tó ṣe bídà tó àwọn àwọn awùwọ́ máa ro eléyìí àwọn aṣọ ẹ̀sìn délé fáwọn èèyàn àníṣeyìí mẹ́sìlì tóbi gán lọ́nà tó ti ké táwọn yẹn bá wọ ọbẹ̀ gan wọ́n máa ń gbà tó twenty thousand so mímbà tó sì jẹ́ wọ́n ti pè àgàsọ̀ mẹ́ta àwọn èèyàn gan kéésì gbogbo wọn ní òrìọ àti fẹ kẹni tó wá sí mẹsìlì lọ́jọ́ júmọ nígbà tó máa ń ṣe kútùbà kó máa wo bòbí ìjọ ní ti ń bá wọn sọ̀rọ̀ lọ tó eléyìí ń jẹ báwọn tó wọn ní ànábì sallallahu alaihi wasallam nígbà tó bá ṣe mẹmbà rí báyìí ànábì òye lò mẹmbà rí yóò sì ju àgàsọ mẹ́ta péré lọ ṣùgbọ́n Marwan òun fi kún nígbà tó da ẹ Muawiya ibn Abi Sufyan ó fi kún nígbà tí kan náà ni ó fi kún wá di àgàsọ mẹ́fà. tọ́ nígbà tí Muawiya ibn Abi tó náà dolórí. nígbà tó ń fi kápítà àdọ́wùlẹ̀ ìsìlámíyà tó fi sí Damascus Damascus ọkọ̀ ìwé ránṣẹ́ sí Marwan ó ní mímbàrà anábì sallallahu alaihi wasallam tí wọ́n fi pákó ṣe yẹn ẹgbẹ́ ránṣẹ́ sí mi ẹgbẹ́ ránṣẹ́ sí mi níbo ní Damascus tó wọ́n máa pa láṣẹ pé kí wọ́n máa gbé bọ̀ wọ́n sì wú wọ́n wú kó lẹ̀ ẹgbẹ́ tìdítìdì gbígbé tán pé báyìí gbogbo Madina sókun wọ́n fẹ́ máa rú lọ ọ̀sán dòru tọ Marwanu tó ní wọ́n máa rú so lọ́dọ̀ Muawiya lọ́ba jáde lọ́ba fi gbé ta bọ́síwájú àwọn èèyàn pé tọ́ wọn ò ní wọ́n gbé mímbàrún anábì sallallahu alaihi wasallam kó Mẹdínà Amirul Mu'minina Muawiya lọ́pàá mi láti ó olùkọ́ yìí náà ti rí ntọ́ ṣẹlẹ̀ ẹ dákun ẹ dákun ẹ dá padà ẹ dá padà ẹ ti dá padà nù. táwọn èèyàn bá ní ẹ tọ́lá ń tí Muawiya lónìí kò gbé ránṣẹ́ Buhari tó fẹ́ ṣẹlẹ̀ ẹ fẹ́ ẹ dá padà àbí wọ́n gan lára tí wọn náà ní tiẹ̀ lọ́wọ́ àgàsọ mélòó là nàbì ṣe nǹkan rẹ̀ mẹ́ta ìwọ sọ di mẹ́fà kílọpà tó nítorí pé oní kàlífà lóní kó o gbé rẹ́sì àmírù mọ́mì nílẹ̀ sàmírù mọ́mì nílẹ̀ náà lóní kó tún sọ di mẹ́fà ó ní ẹ dákun ẹ má bínú níṣẹ́ ni mo sọ di mẹ́fà nígbà táwọn èèyàn pọ̀ àwọn ti pọ̀ kọjá wọ́n máa gbọ́rọ̀ ẹni tí bá ń sọ̀rọ̀ lórí mẹ́ta wọ́n ti pọ̀ kọjá fún wọn láǹfààní àti rẹ́ni tí bá ń sọ̀rọ̀ lórí mẹ́ta àwọn àwọn mùsùlùmí ti pọ̀ gan. mẹ́mbà kò ayé bẹ ní mẹ́tíláṣí ànábì Muhammad sallallahu alayhi wa sallam títóbi di ọdún kẹrìnléní àádọ́ta àti ọgọ́rùn-ún six hundred and fifty four years after hijra nígbà tí mọ́sálásí ànábì jóná gbaná ni mẹ́mbà rí jóná má mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tóbọ̀tò alhamdulilayi wọ́n ti ti sèmí síbẹ̀ wọ́n ti sèmí síbẹ̀ ní déédéé bí táwọn ibi tí wọ́n ń sọ kótóbà náà lọ wà òun náà gan bí àgàsọ mẹ́fà náà ló sùn tó àbẹ̀ ni bí àgàsọ mẹ́fà yẹn náà lọ wà dìde oni la yantahiyanna aqwamun an wad'ihim al-jumu'at ọ̀rọ̀ yìí ń bá àwọn ẹni tí kì í lọ sí sọ̀látù jumu'a ń bá àwọn wí ni o ṣùgbọ́n tí wọ́n máa ń ṣe gbogbo sọ̀látù yòókù àmọ́ wọn lọ jumu'a tó bá dọ̀dọ̀ jumu'a àwọn kàkí ní sọ̀látù bọ́ọ̀lù èyí ṣe pé ọ̀rọ̀ àwọn ẹjọ́ pé jumu'a lásán wọn máa ń wá wọn èyí ṣe sọ̀látù mi ni wọ́n ń sọ o ìgbà tọba tó wá mí tiẹ̀ tó ti fi túmọ̀ àná lásán lọ́ máa mú wá táǹkọ̀ sídà nìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọba tó wá mí tiẹ̀ kìnnì. sọ̀rọ̀ yìí ń bá àwọn ẹni tí máa ń mójútó gbogbo sọ̀là wá tù ń bá wọn wí ṣùgbọ́n tó ṣe pé wọn kì í lọ sí jùmọ̀ à. ẹ dákun ẹni tí ìwà ṣe gbogbo sọ̀là wá tù ń kọ́ lọ́gbẹ́ jùmọ̀ àlásán ló máa ń ṣe ẹ̀kọ́ ń àwọn ẹni tí máa mójútó gbogbo sọ̀làwà ṣùgbọ́n tí wọn kì í lọ sí júmọ̀ à nínú kí wọ́n pa àìmọ́ wá sí júmọ̀ àwọn tì. aw la yaqtimanna Allahu ala qulubihim àbí kọ́ lọ́wọ́ bá kó fi èdìdí di ọkàn wọn nítorí pé àwọn náà ti tàpá wọn yapa sí òdodo wọn sì gbéraga láti gba òdodo òdodo ọ̀wá ni rọ́nà wọnú bá àwọn ọmọ ọ̀hún ẹni tó lọ́wọ́ bá bá ti di ọkàn rẹ̀ òdodo òní ráyè wọ̀ bẹ̀ kódà bọ́ bá gbọ́ọ̀rọ̀ òdodo òní bìtì sẹ́ torí kò síbi tí ọgbà wọnú ọkàn rẹ̀ ọlọ́nkọ́ ká àná wa náà lọ́nà sọ nípa àwọn kẹfẹ́ wípé khatamallahu ala qulubi ọlọ́wọ́ bá ti fi èdí dídí ọkàn wọn àwọn ọkàn burúkú tọ́lọ̀ ti fi èdí dídí kò sí ní kò sì sí bó sì lè rọ́nà tí ó pè lọ́nà tí wọ́n ti ẹ ẹ náà ní tí ọba kú ọlọ́run ọba wa yóò di ọkàn wọn ẹ̀yin sì ti mà igbe ọkàn ní babalára o wọ́n yín nàfẹ́ lẹ́sẹ̀ di mọ́bùrọ̀ ìlà sọ́láhà sọ́láhà lẹ́sẹ̀ di kúlù wọ́n yín nàfẹ́ sẹ́dẹ̀ sẹ́sẹ̀ lẹ́sẹ̀ di kúlù àlẹ́ wọ́n yẹ kọ́lọ́ tí bá ti ẹran kan bẹ lára tí bá ti ìbá ní àlàáfíà gbogbo ara yóò kọ́ lálàáfíà tí bá ti ìbá ti tìlẹ̀ lọ́ bàjẹ́ gbogbo ara yóò kọ́ bàjẹ́ ó ń lọ bá lára ọkàn nìyẹn lásán kọ́lẹ̀ ń pè tọ́ranjú kankan kan bí ajá tí ó sọnù tí ì gbọ́ fèrè ọlọ́dẹ bí ìbá ti pé ni tèdídì ti di ọkàn wèrè tó síbẹ̀ ti lè pè ọ̀pọ̀ lásán kọ́lẹ̀ ń ta lólobó tó lò wọ́n gbọ́ tẹ̀ ń wí dànù parun báyìí nítorí tutọ́ kan bá ti di ara ìmánàmá ọlọ́nkọ́ sànù wa torí di eléyìí báyìí ọkàn wa kọ́mọ bàá di tó di agbọ́dọ̀ mójútó gbogbo sọ̀làwà àti gbọ́dọ̀ gbẹ́yìn níbi mímá lọ sí àlùjọ́mọ̀à ọ̀gùrú jáì fáwọn èèyàn láwùjọ wa fún ọ̀kẹ́sẹ̀ fún kankan fún ọ̀ka fún kankan àfi bí gbàtẹ́yìn kan ṣeré lásán. ẹ̀rẹ̀ǹgbẹ́ náà ti lọ́jú bàbá ọmọ ti tọ́sẹ̀ méje báyìí pé kí ni. nínú àdìsí kan tó bá fi jùmọ̀ lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tó bá fi lẹ̀ ọlọ́wọ́ bó pa. so ọ̀pọ̀lọpọ̀ tí ń wá náà gan alára àlùwàlá ló fi ń ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ló sì wà tẹ́lẹ̀ júmọ̀ àná nìkan yóò ní tó ń jọ lọ́nu ọ̀rọ̀ náà ò le òróró ọba àánú borí ìbí àbí àánú borí ìbínú bẹ́ẹ̀ ni òdodo ni àánú rẹ̀ borí ìbínú gẹ́gẹ́ bó ṣe sọ. sabaqat rahmati ghadabi ìkẹ́ mi ó borí ìbínú mi ṣùgbọ́n kò túmọ̀ sí kọ́mọ́sí àjẹwọ́ ọ̀daràn. ní ìyà gidi hàn tí ò síbi téèyàn ṣàgbà. àwọn ẹni tí máa pa júmọ́ àti wọ́n dẹ́kun rẹ̀ àbí kọ́nà wọn bó fi èdìdì di ọkàn wọn. ẹ ti mọ̀ ike tí ọkàn bá ti bàjẹ́ gbogbo ara yòókù ọ̀tẹ̀lẹ̀. nígbà tí imam tó bá fi Allahu Akbar kí làwọn máa mú sí Allahu Akbar torí ẹ ìmáàmù lára wa náà ní kíni ọkàn wa. alukọ́tùmù yẹn wọn náà ní alìsíta wọn ara lókun dáhẹ wọn kún ẹnu rẹ pa sí orí onírà ìwọ ọbẹ mọ. tẹ̀jú sẹlẹ̀ nu sáwọn ẹni tí wọ́n ń pa jùmọ̀ àti. ó ní tútù ẹ̀fà tí wọ́n tó fi pa jùmọ̀ àti pé ẹ̀dùnmá sábì fẹ́ wọ́n ètò pèsè wọn á nìkan tọ́ba jẹ́ bọ́ọ̀lù tí wọ́n máa tètè gbà bọ́ọ̀lù tó yá sí láyé ìṣẹ́jú mélòó two hours torí wọ́n tún lọ sinmi wọ́n gbára gbóná díẹ̀ láàrin two hours ni yọkàn mara bẹ́ẹ̀ ni mòrúra kìrà ìgbé ah ó ti atẹ́nu. dáadé la ẹ lọ àmọ́ jùmọ̀ à bóyá ọ̀rọ̀ tí wọ́n sọ ń bá wí ọ̀rọ̀ tí wọ́n sọ ń bá wí tó á kó tẹ ló ti sọ fẹ́ẹ́ náà kó bàbá yìí wọ́n gbọ́ gbọ́ tí ó ti dáre gbà ló tẹ̀ ewu wórówóró kí ni wóró <laughs> ńgbọ́ ọ̀jẹ̀ kí wọ́n bá ọ̀rọ̀ wórówóró ẹ̀ ọ̀rọ̀ ajẹ́ bọ́ọ̀lù ni kò sí wórówóró mẹ́ ló ti tó jókòó ni tòlẹ́ ìtumọ̀ sí wípé ẹlòmíì ntí òsínú ọmọ fi ṣèkẹ́wọ́ àwọn mẹsàlásì jùmọ̀ ẹ̀ ti nà ní kínníkínní àwọn pé ọ̀nà tó gbàdá àlùjáná ó kún fún ewu ó kún fún tí máa kó báyìí pé pàtì ntọ́kàrí ọ̀fẹ́ ńlọ gbọ́dọ̀ sí iná ẹ̀wẹ̀ gbogbo ntí máa wúyàn lọ́wọ́ àbẹ̀ làwọn ọmọ náà fi wọ ọbẹ̀ tí wọ́n pọ̀ fáin fáin fáin tó ń torí di eléyìí báyìí ẹlòmíì wà sẹ́gbẹ́ yóò ti tájẹ̀ dà aago mẹ́ta ni aago mẹ́ta wọn fi jùmọ̀ yóò sì máa bọ̀ mẹ́ta ní ojúmọ́ ọ̀sán máa lọ́dúnmọ́ náà la da aago mẹ́ta tó fi dá lóòótọ́ tó máa fi mẹ́ta náà jùmọ̀ ni o torípé àṣírí ò tí ì wọlé àmọ́ kọ̀dà àti lọ láàjù kí ẹ bá wọn àti tó sì fi hàn àwọn àpò mẹ́ta àwọn alihamudulilayi àwọn ti sálámù wọn pe bomi pe ah, ibìkan àti ìta àti sáwọn náà ti bẹ̀rẹ̀. èyí eze sojú kòkòrò ike kọ́ ẹsẹ̀ mi tó ti kọ́kọ́ ṣe tún wà lèmi ti lọ sí. àmọ́ bíi late comer ẹ sí àwọn rìsíìtì ẹ kiri kárí ova a pé ti gun mímbà pé wọ́n sì gbọ́ pé àwọn mọ̀lẹ́kọ̀ọ́ ti pàwé dé wá dúró lẹ́nu ọ̀nà mọ́sídìí wọ́n á pẹ́ ẹ ṣé ti ti dé mi àbí ò ti lọ́dà tí ó fi lọ ibi tí ó kọ rẹ̀ ó ti wọ báyìí. èyí ń pẹ́ tètè lọ mẹ́sìlì nìkan. tó eléyìí eléyìí ń jẹ́ báwọn. torí pé wala yazalu qawmun yata'akhkharun hatta yu'akhkhirahum Allah. èèyàn ní yé pẹ́ èèyàn ní yé pẹ́ èèyàn ní yé pẹ́ sẹ́yìn títí tọ́lọ̀ yẹ sọ̀dà rẹ̀ tí wọ́n á sojú kòkòrò iwájú iwájú iwájú iwájú wọ́n yẹ sábà náà kọ́ lọ fẹ́ tòsí láti kejì lọ́ba pẹ̀lú gbọ́dọ̀ tó bá dọ̀sẹ̀ sí bọ̀ wàá ti màgbà tó lè tètè dé tó fi bàtà tó alákọ̀ọ́kọ́. àmọ́ àwọn tó láti tí wọ́n á ń bí wá kẹ́ni ọba àti ńgbà tí lè máa mú ti fẹ́ ṣe sọ́lá ó tún bàtà tó alákọ̀ọ́kọ́ fá èèyàn mélòó náà ló ṣe sọ́lá. ó burú o ẹ wàllá kọ́lọ́ bá yí padà sí dáadáa wàllá ò burú bàjẹ́ wọn kẹsì Islam fún kankan ẹ tó fi dórí gbogbo ọjọ́ lásán ní ìsìn ní ìsìn ní ìsìn táǹjáde ibọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ti kún dẹnu ni kọ́ka wọlé orí pèsè ní kílẹ̀ bẹ́ẹ̀ mú bẹ́ẹ̀ wọ́n ti máa máa pọ̀ sí ìbàjẹ́bà àmọ́jẹ́ oríire ẹ̀rí pétọ̀ ẹ̀rọ àlọ́ pé ah, ará àdúgbò yẹ bẹ̀rù ọlọ́ mọ́sálásí la rí àrídẹ́mọ́ pétọ́ níbo ni ò sí ńlẹ̀ Yorùbá yìí láti lọrin títí òbí dẹ́kun ẹsẹ wọn síláṣí la rí àríjàmọ àwọn òbí lẹ wọn sì náwó gégégégé wọn gbé kalẹ̀ nítorí ẹ máa wá sí sọlá ẹ máa bá mi bẹ lọ pé pé kíni ebi kọ fẹsẹ ràn án lọ́rùn ẹdá kò tó kó síbi ràn yín lọ́rùn ó tún gbé mọ́tíláṣí wá sí kí mú yín. tó nínú kẹ pa wa burúkú yẹn tì ní ti ń retí yín nù bẹ́ẹ̀ bá ti pa tì. ẹlòmíì imam o ti sẹ́mi ni ó wà ní allahu akbar kó ẹlẹ́kejì níraka kejì ló gbé mẹ́sìnì tiẹ̀ dé. ọ̀fà níraka kejì ni ẹ̀ yọmọ àti ẹ̀ ọ̀ mẹ́sìnì pípípípí kó tani tandina yẹn pé sọ fún imam ẹ má ti dé wù ú o àrùn tó ti ti gbé ọjà. àìtọ́ ọjà tí mú nípa jẹ́wọ́ madam. Ọ̀gẹ́ nílẹ̀ bá tajà lọ́jà, ọ̀dọ̀ wa tà. Ṣé kó gbogbo omi dọ́bà wà bá máa rìn madam kọ́mà madam lélẹ̀ yìí. Àbọ̀ máa da. Àìtọ́ ọjà ni ní ń jẹ́ ní ń jẹ́ agbọ́pẹ́ nìkan ti ẹ̀ họ́ọ̀nù. Ṣé táwọn mùsùlùmí ti tọ́nà? Ṣé ti gbogbo gbogbo àdúgbò ẹnìkan wọn ọ̀nù kọ́ subhanallah torí ẹni káwọn náà yí padà kàtọ́ náà ti di ẹ̀sìn wa káwọn aláìpẹ́ kan tí ó tètè mara wọn ló ń rà nù ìgbọ́n táwọn tó ní kan ti bá kún àwọn mẹ́táàdì wàláì àwọn aláìpẹ́ kan tí ó tètè mara wọn ló ń rà nù. ìmọ̀lẹ́ ah, ti kí júmọ̀ àlọ́sẹ̀ ìgbẹ́ ah, kódà gbogbo mọ́tíláṣí ìlú yìí kò síbi tí mo ti bá júmọ̀ very good ọlọ́run lọ́mọ ibi táwọn èèyàn ti wọ̀ lù wọn ò lọ ibi káwọn tó wà lù tẹ́lẹ̀ náà lọ́lọ́run bá wa tún sí tó ní pẹ́sìláṣí kún ó kún bìtì ni nígbà tí mò ń fi pé mò ń wáyé mò ń wáyé wọ́n sì fi kí gbogbo rákà mi débi tá ìríbi tó yẹ ìmọ̀ àmú káwọn aláìfẹ́ kan ṣe káwọn náà di fẹ́ sìn sí but ó ti mọ̀ whenever I go I will still find a place to stand torí ẹ̀ kẹ̀kẹ́ ni ẹ má kan jíjà rẹ̀ bí ọba mú bẹ́ẹ̀ á lọ sókè bí ó bí sókè náà bá ti parí ìsàlẹ̀ mẹ́mẹ́. sọ̀dà bá ọ̀la sọ̀dà aburú ni o ọwọ́ àtọ̀ ọ̀lú kan ọwọ́ àríṣàwọ̀ èèyàn á mọ̀tíláṣí funfun fún àti bí ìgbà tí èèyàn máa mọ́kà nílé tìyín náà lù tìyín náà ẹ bá àwọn mùsùlùmí náà kún bẹ́ẹ̀ ó kọ lásán ó kọ lásán wọ́n á kọ́ di ọdún eégún wọ́n ti ń ọdún ikú bẹ́ẹ̀ dé tán wọ́n wá pọ̀ lọ́bìbà pékinní kò kélérin ogun bẹ́ẹ̀ ni àwọn àyà àwọn bàbá àwọn ọmọ gbọ́dọ̀ ẹlòmíì tó ń ti dálẹ̀ wá ní kọ́dún egun ẹ́ ṣírùkù lẹ́ńbọ̀ wá délé àwọn olùbíjìlá ìmìnira ṣùgbọ́n ọ̀nà bọ̀jì tọ́sí dáa bẹ́ẹ̀ wọ́n tún ná wọn lọ́rẹ́ wọ́n tún tún pé yẹ ọdún egun ọdún yìí yóò kún bá wọn. ẹ náà kò dá lọ lọ mọ́sílù jùmọ̀ àdìgbò ọ̀nà kòkòkò pékin pékin náà gbogbo ọdún ẹ̀bọ gbogbo ọdún kẹfẹ́rí bíi lúlù bíi kájíyàbọ̀ bíi fún ọ̀rá wọn mú bíi fún ọlẹ́nìkan gbọdọ̀ jáde wọ́n wọ́n wọ́ àwọn orí bíi mẹ́tàtà bẹ́ẹ̀ lò bẹ́ẹ̀ lẹ́mọ̀ gbọ́dún àwọn ọ̀tẹ́ bọ̀. a Islam da púpọ̀ ṣùgbọ́n kan bàyàn lọ́kẹ̀dẹ́ fún àwọn èèyàn ọ̀ma wọn ọ̀ma láwùjọ wọ̀nyí wọn ọ̀ma Islam bó ti ṣe dáa tó wọn ọ̀ma ti ń jẹ́ bẹ́ẹ̀ wàláì wọn kàn ní ah, ìmàlẹ́ ní kíní màlẹ́ kíní màlẹ́ gan-an ni ìsìláàmù làwọn ń sìn torí de eléyìí ẹlẹ́bí àwọn náà yára sẹ́sìn ọ̀nà ká yára sẹ́sìn ọ̀nà torí ẹ̀ níbi tí wọn ti mójútó ẹ̀sìn Ọlọ́run wàláì ẹni tí ọ̀fẹ́ sẹ́sìn gan oúnjẹ òní lè jáde àmọ́ ibi tí wọn bá ti kẹ̀sìn fún ẹ̀ ṣe kí ni tó lóyún ìjọba àwọn. Eh, ẹnìkan ti sọ pé tí ìjókòó wọn ti dúmọ̀ àní pé àlọ́ tí lè máa mú máa pa àwọn àlọ́ burúkú tó dẹ́rọ́ ẹ̀yin náà lọ kọ́ kí ó kí ẹ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ gidi chance yẹn kan lọ́sẹ̀ kò pé méjì lọ́sẹ̀ ẹlòmíì ò tún ní lọ gbọ́rọ̀ ọlọ́mọ tún di júmọ̀ àmì sọ́wọ́ ayẹ ká gbé gbogbo júmọ̀ àti wọn wá wá ibi wákàtí kẹtẹ́ fi ń bá wa sọ̀rọ̀ yín ò rí nǹkan kan mú lọ lé àfàwọn àlọ́ kan lóríṣiríṣi wípé ẹ̀sìn kan wá yọ sí wọn ẹ̀sìn máa fò ní. ẹ gbọ́dọ̀ tóbi jàmá pé kàdà ọ̀fẹ́ kìnnì àlọ́ káwẹ̀. tó gbogbo orí eléyìí ẹni tó bá ti gbọ́ torí pé a nílò aka ìjọra wa lọ olùmíì ti gbọ́ ọdún pé wòlòwòlò ni nìbọn mi máa ń pè tó kọmọtìláṣí ẹ ló sì súnmọ́ ibi tó wà náà nọ nọ nọ bẹ́ẹ̀ lọ gbọ́ gbogbo àwọn ọgbà tí ò sí mẹ́sìtì mi lu yìí ni. pé eléyìí nìkan à ọ̀dà kò burú wọ́n máa kí n tó hò yọba di pé yóò fi ti ohun wóróworó ti fẹ́ wọ́ yọba pàjùmọ̀ àti lọ́nà ọba ṣe kíni yọba fèdìdì di ọkàn rẹ̀ torí ẹ kéèyàn náà lọ bẹ̀rù ọlọ́run wọ́n fi ọtí lè máàmù kò túmọ̀ sí gbogbo èèyàn lọ o wọ́n alámàánà máa rántí kébi tó dúró ń dúró níbi táwọn àbí máa dúró báwọn èèyàn sọ̀rọ̀ kọ́ wa máa bẹ̀rù ọlọ́run dọ́tọ́ lọ́wọ́ bó gbé wa dìde lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ike irú kí ni wọ́n sọ nírú àyè dáná bíi ti máa báyàn sọ̀rọ̀ wọ́n á sí fáìlì lábala lábala wọ́n sì fún ọ lábala lábala gbogbo ajẹ́rọ́ ọjẹ́rọ́ ọjẹ́rọ́ bí ká parọ́ máa nàbì ká parọ́ mọ́ lọ́hùn gbogbo ẹ̀ lọ́pọ̀ ń bẹ̀ àbáfi bára àbí àwọn kóbá ọ̀pọ̀lọpọ̀ wọn á ní lọ sí mẹ́sídìí nítorí tiwọn. yẹn tó sọ pé àwọn ń kírun fọba ni ìbọ̀bà làwọn ń kírun ọba olè ń kírun pé kí ọlọ́run ọba àbọ̀bà àlùyìn. sẹ́wọ̀n kẹ́lu eléyìí náà àwọn àwọn èèyàn yarí ni àwọn òkírun fọba o ọlọ́run làwọn ń kírun fún o. wọ́n yẹ kọ̀rọ̀ ní kútúbà kékeré àfọ̀yí báwọn sọ pé wọ́n gbé ìbára àwọn lọ síbi tí ọ̀dà. ẹgbẹ́ gbogbo eléyìí náà àwọn kò tún withdraw pé ah bàbá ẹ pé àwọn àlọ́ ti sọ láti mẹ́mọ́. ẹlòmíì tẹ́lẹ̀ náà tó wọn ò ti ní sọ láti ṣe máa pé ẹ ń gbà tí bàbá ń ti sọ́ńtọ́ sọ máa lóun ò ti lọ́ máa ń tó wọn o. ẹ̀sọ́ má jẹ́ kí ti ọ wá kó bọ́ kí wò fi má sí lọ́ọ̀ máa. tó bá tẹ̀ jẹ́ pé nìkan ti ṣe bẹ́ẹ̀ náà ó gbà torí pé Yorùbá lẹ́gùn èso tọ́ àbóòtọ́ wọn máa sọ wọn èso òdodo so nítorí pé gbà wọn gbọ́ wọn ò ní sọ lójú ẹ wọn kọ pé ah, àwọn òkúrú wa wọ́n á ah! bí tó fi ta sínú a ní rẹ́ni kẹjọ́ lọ kọ̀ǹfrọ́ǹtì olúwa rẹ̀ pé kí lẹ̀ sọ lónìí lẹ́yìn àti yorùbá wọn rà adákẹ́ ni lẹ́yìn wọn máa sọ wá ah, kí mo ẹ sọ fún náà torí kò sẹ́ńtọ́ kọjá àtìtì ọ̀pọ̀lọpọ̀ tó sì ṣàtìṣe tó bá rẹ̀ ní sọ fún ó ti tán láti tún sí ṣùgbọ́n gbàtà ẹni sọ fún kọ́ ẹni sọ fún tẹ́yìn mẹ́ta tẹ́ bá lẹ fẹ́ lọ sọ fún ní ò bá lẹ́bù tó fi kágbé Abbas gbọ́dọ̀ bọ́ wájú lọ ágbé níta bá wá onípẹ́sẹ́ sọ lónìí ọba mú kódà kò tiẹ̀ dá rárá rárá ni tó ó ti ó ti rà sí àpò nǹkan ju ọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ̀rọ̀ ṣé gbogbo yín lẹ jọ sọ ni àbí wọ́n lọ sọ. ẹ sì wá pé yorùbá lẹ́kọ̀ọ́ àwọn yóò kọ́ ọ́ o. ṣèbí dájọ́ bá wá bí nìkan à wọ́n lọ da tó dáa bá ru ọ̀rọ̀ lọ wá. yọ̀bá ní pé wọ́n nìkan ló kó bẹ̀. sábà máa wò wọ́n bá fajúro wọ́n ẹ̀ bá wá jáde àbúrò lẹ́sẹ̀ àti máa bẹ fún bẹ́ẹ̀ mi sẹ́yìn lẹ́sẹ̀ à òfin ọ̀sẹ̀ ń wojú bàbá mo nípa ọ̀rọ̀ wọn ní sẹ́yìn. àìlọ́síwájú ò ní bá wa láwùjọ bàbá ń ṣe bá tá tẹ̀ra wa jù. yorùbá lẹ́wọ̀ irọ́ lásán wọ́n ní tọ́tọ́ la sọ́ńbẹ́hùn òdodo ni wọ́n ń sọ àmọ́ òtítọ́ ló yẹ àwọn èèyàn kìí sòdodo. nọ́mbà àwùjọ yorùbá jẹ o wọ́n sì tún gbé wọnú ẹ̀sìn èèyàn ti ń ṣe bàjẹ́ fẹ́ fi ọ̀rọ̀ rẹ lẹ́tọ́ fẹ́ fi wọ́dọ́ rẹ o bí a ń ranù ń retí gbogbo kẹtẹkẹtẹ títí ẹ ń ṣe sábà tó ṣe ah bàbá kọ́dà gba ti ń tu ala bẹ́ẹ̀ sígbà tó ti da sí lè rí irọ́ ni o <laughs> ọjà bó ṣe jẹ́ mẹ́ o lẹ́yìn náà tó náà bá fi èdìdí di ọkàn wọn tí wọ́n tún ajọ́ kan náà àwọn afọ́nu kọ́ra wọ́n ní wọn ò ní rí ní tó tí wọ́n láǹfààní láyé fún ọmọ pé ó ta wọn láǹfààní dépò kí wọ́n fi ṣèwà kí wọn lẹsẹ tí wọn sẹ tó fa gbogbo eléyìí wọn fi sọ̀láàtul jumu'ah àtìlẹ tó ṣùgbọ́n yàtọ̀ tó nírìn àjò onírìn àjò kò sí jumu'ah àtọjọ ọ̀ràn yẹn lórí ìtì àmọ́ tó bá lọ sí òtítọ́ òtítọ́ fún un lọ́jọ́ yẹn kò ní í ṣe sọ̀láàtul bọ̀ bákan náà yàtọ̀ sẹ́rú sọ̀láàtul jumu'ah àti sọ̀ràn yẹn lórí ìtì ẹ̀ ṣùgbọ́n tó bá lọ sí òtítọ́ fún un yàtọ̀ sóbìnrin sọ̀láàtul jumu'ah àti sọ̀ràn yẹn lórí obìnrin ṣùgbọ́n tó bá lọ sí sọ̀látù jùmọ̀ ó ti tó fún un kò ní kí sọ̀látù gbóhùn. torí ẹ̀ kò wá yẹ sáárín ìrìn àjò lọ́jọ́ jùmọ̀ lẹ́yìn ìgbà tó rùn ti yẹ̀tàrí o. kò tọ́ káárín ìrìn àjò lọ́jọ́ jùmọ̀ lẹ́yìn ìgbà tó rùn ti yẹ̀tàrí sẹ́yìn bá kókò jùmọ̀ ti tó. bẹ́ẹ̀ tó bá travel kó dúró dẹ́yìn ìgbà tí a bá parí sọ̀látù jùmọ̀ àyàfi ẹni tó bá ti lọ kó tó di kóòrùn yẹ tàrí eléyìí ọjọ́ ọ̀rọ̀ àwọn tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ kọ́dà àárín nínú àwọn olùmọ̀ tó ní òkè kó ọ̀gbọ́dọ̀ tún lọ torí pọ́jọ́ jùmọ̀ àti kó má jẹ́ kó fẹ́ fi ẹ̀sìkéèpù sọ láti jùmọ̀. tọ́ ǹjẹ́ tó bá rí báyìí àwọn arìnrìn àjò àwọn adélu kan àsìkò tá a dúró sí tún dírẹ́fà tó ní ká dúró jẹun kí ẹni tó bá fẹ́ nàṣẹ́ ọ̀nàṣẹ́ ẹni tó bá fẹ́ ṣe sọ́láàtì kó ṣe sọ́láàtì tọ̀ wọ́n bá rí i pé àkókò yìí àkókò bóòrù ti wọlé ọjọ́ júmọ́ àti ni mọ́sídìí kan tó wá wà nítòsí mọ́sídìí tẹ́ ti dúró oúnjẹ ti júmọ́ à wọ́n ti fẹ́ máa gbé júmọ́ à ń bẹ̀ ibi táwa ti wà yìí mọ́sídìí tí wọ́n ti ṣe júmọ́ à ni sẹ́kẹ́rì síwájú lọ́ọ́ darapọ̀ mọ́ wọn ṣe júmọ́ à ńlọ yẹ wá ni àbí kú dúró níbi táwa wà káti sọ̀láàtù bọ̀hùr nítorí yẹ wá lónà ní ká dúró níbi tá a wà káti sọ̀láàtù bọ̀hùr nítorí pé inna Allaha yuhibbu an tu'ta rukhatahu kama yuhibbu an tu'ta aza'imahu ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí pé nítorí bá ti dẹ̀kun rẹ̀ fún yín kẹ́ ẹ̀ jàǹfààní rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe fẹ́ kún máa pé nítorí wọn bá ti dẹ̀kun nípa rẹ̀ kẹ́ ẹ̀ síbò ń ṣe wí fún yín. torí ẹ̀dẹ̀kun bẹ fún ẹbí láti má lọ ṣe sọ̀láàtù jumu'ah sẹ́sẹ̀ jókòó máa gbọ́ kútúbà kótóri kó máa parí kótóri kó ẹsẹ̀ sọ̀lẹ́ à tó ń bẹ̀ yẹn ẹkí sọ̀rọ̀ àti gbóòrò tẹ̀yìn kẹ́ tún kí asùrì máa kẹ́ máa lọ yín. tó ṣùgbọ́n tẹ̀ bá wá dúró tẹ̀ ní sọ̀rọ̀ àti jùmọ̀ náà lẹ́fẹ́ ṣe tẹ̀ bá ti ṣe ó tó ó tó fún yín ẹ̀ nídìí láti tún ṣe sọ̀rọ̀ àti àgbóòrò lọ́jọ́ yẹn. ṣùgbọ́n ìjọ wa tọ́ igi àwọn tá a dún nírin àjò àti wá lọ sí ti fẹ́ ṣe sọ̀rọ̀ àti jùmọ̀ yẹn àwọn apari sọ̀láàtù jùmọ̀ àtẹlẹ́yìn imam tá a lè dìde lẹ́ẹ̀kan náà ká tún ìkọ́mà ká mú sọ̀láàtù làásùrì wá àbí ọ̀tọ̀. tẹ̀mọ̀kí sọ̀láàtù zuhur tó ní ní àdúbà ṣe ó tún tọ́kù ṣe sọ̀láàtù làásùrì lẹ́yìn rẹ̀ jẹ́mọ̀ kọ́ papọ̀ kò bá jẹ́ taqdiman aw ta'khira kò bá jẹ́ kó ṣe lákòókò zuhur àbó ṣe lákòókò tó bá kí ni onírìn àjò bá ń ṣe kò sí àyè fún ọ láti ṣe sọ̀láàtù àṣírí lẹ́yìn rẹ̀ wọn kì í gbajúmọ̀ àti àṣírí pọ̀ onírìn àjò wọn gbajúmọ̀ àti àṣírí pọ̀ ṣùgbọ́n zuhuru àti àṣírí lálẹ́ ni lálẹ́ papọ̀ ìwọ́n ti wá kó tún ti ba ó ti ba chance kẹjẹ fúnra rẹ̀ ń bẹ̀ ẹ̀ so ìwọ́n ti wá ti sọ̀láàtù jùmọ̀ E máa lọ nù rìn àjò yín nígbà tí àsìkò àṣírí bá tó ẹ tún dúró ẹ sì sọ láti lọ ẹ nípa papọ̀ mọ́ jùmọ̀ àti ni ẹ tún sọ láti lọ àṣírí yẹn mú wa ẹ tún sọ láti lọ àṣírí ẹ tún mú wa ilé ìjẹba lẹ́yìn rẹ̀ afọwọ́ mú àdìsí sálámà wọn mú níbi tí wọ́n ti fẹ́ sàlàyé fún wa nípa àkókò wo gan láàmà ti solatul jumu'a àkókò wo gan láàmà ti solatul jumu'a nítorí pé solatul jumu'a ọ̀ràn yẹn ni ṣùgbọ́n títí ọ̀ràn yẹn tiẹ̀ gan àwọn olùmọ̀ wọ́n ní fọ́ọ̀dù àìní ojúlówó ọ̀ràn yẹn lórí gbogbo ẹni tí jùmọ̀ àjọràn yẹn lórí yẹn ni pé tọ́lọ̀ fẹ́ wò nípa sọ̀láṣì lùsùmọ̀ àní pé ìwọ àtiwọ àtiwọ àtiwọ àtiwọ àtiwọ sóníkàlùkù ti fẹ́ yẹn ti fọ́rùtù kìfáyà fọ́rùtù kìfáyà òun náà ni pé táwọn kan bá ti ṣe ó ti tó ìtọ́nà ọba tó nílò nínú fọ́rùtù kìfáyà ni pé káwọn èèyàn ti sẹ́yìn láì wo àwọn ẹni tó ṣe wọ́n gbẹ̀san rẹ o àmọ́ láì wo pé àwọn kan ni wọ́n ṣe àwọn kan ò ṣe iṣẹ́ yẹn lọ pàtàkì gẹ́gẹ́ bí sọ̀láàtù jẹ̀náàzà sọ̀láàtì tá a ti sókù lára sọ̀láàtì yẹn ọ̀ràn yẹn ṣùgbọ́n ọ̀ràn yẹn tó ṣe é pé táwọn kan bá ti pé ńkọ́ ìjọ́ràn yẹn rẹ̀ ti ṣubú lórí àwọn yòókù kìí bẹ́ẹ̀ ni túmọ̀ àrí bọ́lá wọn wò pé ẹ ah, nígbà tí ẹ̀yin fifty thousand bá ti lọ àwọn táàtì tí ò lè lọ kò burú à ó burú ó burú fẹ́ni kọ̀ọ̀kan wọn oníkálukú lọ́gbọ́dọ̀ lọ torí kálukú ló kọ́ sí òun ní ti bàbá rẹ̀ ìwọ ọlọ ìwọ ọlọ ìwọ ọlọ tọ́lọ́wọ́n bí kálukú léèrè nípa sọ̀lá tó lójúmọ̀ àkókò wa àkókò wa làkókò sọ̀lá tó lójúmọ̀ torí pé láwùjọ ti wá lónìí á rí i pé ibi ibi tí ti láago kan ibi tí ti láago kan àbọ̀ ó wà aago méjì kú kọ́tà aago méjì kọjá kọ́tà ọwà méjì àbọ̀ ńkọ́ ó ń bẹ kọ́dà mẹ́ta kú kọ́tà à ní sàfẹ́kù rẹ̀ mẹ́ta kéréké kò náà wà àti gbọ̀npa mẹ́ta kọjá kọ́tà ó tún wà tọ̀ mẹ́ta àbọ̀ ńkọ́ tọ́ gbogbo àkókò tí kálukú wa mú yìí àmọ́ bó ti jẹ́ tó gbé nínú àṣà ìsìláàmù àwọn yorùbá wọ́n ní ìrun aago méjì ìrun aago mẹ́rin ìrun aago méje àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ ìrun aago mẹ́jọ kọ dájú torí wọ́n torí pé méjì àbọ̀ kan wọ́n ti tọ ṣé júmọ̀ à ń kọ́ taago mélòó lò ẹ̀rí kò dìfà mọ́tíláṣí kan sí mọ́tíláṣí mi pé eléyìí nínú àdéhìí sálámà lọ́fẹ̀ẹ́ sọ fún wa. ó ní kunna nusalli ma'a rasulillahi sallallahu alayhi wa sallam yawm al-jumu'ah àwa máa ń ṣe sọ̀dá pẹ̀lú ànábì wa muhammed sallallahu alayhi wa sallam lọ́jọ́ jumu'ah á ti parí salatul jumu'ah lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam tó mẹ́nà lẹ́yìn rẹ̀ láwa jáde. وليس للحيطان ظل يستظل به nígbà tí àwọn ògiri á jáde kúrò nínú mẹ́sì lẹ́yìn sọ̀láàtù jùmọ̀ nígbà tí gbogbo ògiri gbogbo kò tí ì ní òjì kí ló túmọ̀ sí yẹn tí òòrùn bá ti yẹ̀ sàrí kóòrùn tó yẹ̀ sàrí tó òjì wà bí òjì kò sí àbọ̀ wà àbọ̀ kúrú ọwọ́ àwọn kúrú jọjọ. tó wọ́n wá sọ pé àwọn máa ń ṣe sọ̀láàtù jùmọ̀ lẹ́yìn anabi sallallahu alaihi wasallam lẹ́yìn náà lájáde máa padà sílé wa nígbà tí ògiri gbogbo ò tí ì ní òjijì kí lẹ́yìn gbọ́ yín bẹ́ẹ̀ o túmọ̀ sí pé ó súnmọ́ pọ́njọ́pọ́ anabi sallallahu alaihi wasallam ti salatul jumu'a ṣáájú kóòrùn tó yẹ tàbí ẹnìkan béèrè pé ń àwọn àwọn gbọ́ pípé àwọn kan ti salatul jumu'a láàárọ̀ láìpẹ́ yìí ní béèrè àárọ̀ bá wò mo rò pé sẹ́rírù àwọn àdéhùn náà tó <laughs> à ń bọ̀ wórí ẹ̀ tó ẹlẹ́nìjọ́ kan ó ní ní ìgbà tí àwọn òògì wọn ò tí ì ní òòdì téèyàn tiẹ̀ lè sátá bẹ̀rẹ̀ sẹ́yìn mọ̀ kíkò túmọ̀ sí ti ó ṣeé ṣe kẹ́ ẹ gbọ́ yé nu nígbà tí àwọn ògì tí wọn ò tí ì ní òjì téèyàn lè sàtà bẹ́ẹ̀ kò tí ì ní òjì tá a lè sàtà bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé kò lóòjì rárá nítorí pé ẹ̀yin máa ń pé kóòrùn tó yẹ tàrí gan òjì sì wà fún gbogbo nǹkan ṣùgbọ́n òjì tó wà fún gbogbo nǹkan yẹn kò dájú